الحمد لله الذي نور بالقرآن القلوب وأنزله في أوجز اللفظ وأعجز أسلوب وأعيت بلاغته البلغاء وأعجزت حكمته الحكماء أحمده سبحانه وهو أهل الحمد والثناء وأشهد الله لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله المصطفى ونبيه المرتدى معلم الحكمة وهذه الأمة صلى الله عليه وعلى آله الأبرار وصحبه الأخيار ما تعاقب الليل والنهار وسلم تسليما كثيرا قال سبحانه وتعالى إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين qala subhanahu wa ta'ala aláàsọ nínú suratul a'raf ní àyà forty àyà ogójì innal ladhina kadhabu bi ayatina ẹ̀rí àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ wa nírọ́ tí wọ́n ń pe àwọn òjíṣẹ́ tá a rán sí wọn wọ́n ń pe àwọn àmì wa wọ́n ń pe nírọ́ wọ́n pe alukur'an wọ́n pe nírọ́ wastakbaru anha wọ́n wá ń ṣe ìgbéraga gba ọ̀rọ̀ yẹn istikbaron ní ẹni tí ń ṣe ìgbéraga wa ujban ní ẹni tí ó ń jọrọ la tufattahu lahum abwabu sama لا تفتح تفتح فيل مجعول وأبواب ناهب الفعل لا تفتح لهم أبواب السماء إلا كون سما ونسفوا ونسي لا كون ولا يدخلون الجنة ونسي والجنة أو كفري إلا كون سما ونسفوا ونسي والجنة حتى until يلج الجمل في سم الخيات كنتما آيي wọn ò ní wọ aljanna ilẹ̀kùn sánmà ò sì ní sí fún wọn hatta yalijali jamalu fi sammil khiyat títí tí eléyìí ó fi ṣẹlẹ̀ wa kadhalika najzil mujrimin bá a sì san gbogbo àwọn ọ̀daràn bá a sì san wọ́n lẹ́san wọn. yalij bimaana yadkhul kí nǹkan wọnú nǹkan òun náà ni yalij Allah subhanahu wa ta'ala ni wa ya'lamu ma yaliju fil ard òun ló mọ tí ń wọnú ilẹ̀ omi láti sánmà tí ń wọnú ilẹ̀ àwọn nǹkan míì tí ń wọnú ilẹ̀ Allah subhanahu wa ta'ala ló mọ̀ yaliju bimana yadkhulu tó ń wọlé. amma aljamal kalmatu aljamal òun náà ni alhayawan almaruf ẹranko tá a ti mọ òun náà ni rakumi kamel wa bihi almasal fi dakhamati shayhi inda al-arab àwọn alárúbáwá máa lò tí nǹkan bá tóbi wọn fi pòwe ipe nǹkan yẹn ó ní jamal lápẹẹrẹ indahu jamalul ilm bí máa na wípé ó ní ìmọ̀ gan wà jamalun fil fasaha ọmọ ọ̀rọ̀ sọ gan so nígbà tí wọ́n bá fẹ́ sọ nǹkan tó tóbi wal jamal arínú àwọn míì tí wọ́n kà á bí jim aljummal badala min aljamal jamal oníràkúnmí ṣùgbọ́n jummal inú kìrọ́ hadhadha òun náà ni wípé aljummal hablu sefina ọkọ̀ ojú omi okùn tí wọ́n fi máa ń de ọkọ̀ ojú omi òun náà ń pè ní jummal ìjámẹ́lò ní ràkúnmí so èwo ló wá túmọ̀ sí nínú àyà yìí so eléyìí tí àwọn muhakkikun wa mufassirun wa qurra tí wọ́n wà lórí rẹ̀ òun ni jamal hatta yalja aljamal jamal òun náà ni ràkúnmí eléyìí ni tó sì correct lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n sammal khiyat sam thaqbul ibra ihò tó máa wà ní ìdí abẹ́rẹ́ òun náà ni sam wal khiyat bimana al ibra òun náà ni abẹ́rẹ́ abẹ́rẹ́ yẹn ni ibra ihò tó wà ní òun ni sam sammal khiyat ìdí abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala wa ni àwọn tí wọ́n pè wa nírọ̀ tí wọ́n sì ń ṣègbéraga tí wọ́n gbà wọn ò gbáǹtà fi rán anábì sallallahu alayhi wa sallam la tufattahu lahum abwabus sama ilẹ̀kùn sámà ò ní sí fún wọn wala yadkhuluna aljanna wọn ò sì ní wọ aljanna ilẹ̀kùn sámà ò ní sí fún wọn nígbà tí wọn bá kú wala yadkhuluna aljanna tó bá sì di yawmal qiyamah wọn ò ní wọ aljanna hatta yalija aljamal títí tí ó fi dìgbà tí ràkúnmí yóò wọ ìsẹ́mẹ̀l tí ó wọ inú ihò abẹ́rẹ́ until tí camel is able to enter the hole of the needle tí ó fi wọ inú wo abẹ́rẹ́ wakadhalika najzil mujrimin bá a sì san àwọn ọ̀daràn lẹ́san nìyẹn kí ni túmọ̀ àyà yìí ó náà ni pé yaqta'u Allahu subhanahu wa ta'ala la amala ala al-kafirina fi dukhulil janna Allah subhanahu wa ta'ala ń sọ fún àwọn kìfìrí pé wọn ò ní wọ àlìjánà láíláí fa'allaqa dukhulahun iyyaha ala al-mustahil ó wá sọ pé wọ́n wọ àlìjánà yẹn pé mustahil ní tí ò possible ni pé kò lè ṣeé ṣe wàmá àìlèkọ́ alẹ́lmùhàl kánà òkúhù mùhàlà mẹ́fìlú a jẹ́ wípé n tí wọ́n bẹ́ẹ̀ ti lé fìtì sára wípé nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ pé nǹkan yẹn náà ṣẹlẹ̀ n tí ò lè ṣe ṣẹlẹ̀ ni lápẹ̀rẹ̀ ń sìn màá fún ọ ní nǹkan báyìí àbí ń lé sí nǹkan báyìí láíláí mi ní ṣe fún ẹ àyàfi tó o bá lè fọwọ́ kan sámà a sì mọ̀ pé ò lè fọwọ́ kan sámà a jẹ́ nǹkan tó sọ yẹn nǹkan tí ò lè ṣẹlẹ̀ ni so فكما أن دخول الجمل في ثقب صغير محال àwa náà sì mọ̀ yìí pé kí ràkúnmí wọnú abẹ́rẹ́ kékeré ń tí ò pọ́sibú ni fa inna dukhul al-kafirina al-jannata muhalun aidan ajẹ́ pípa àwọn kẹfìrí náà wọ aljanna muhalun tí ò ṣeéṣe ni Allah subhanahu wa ta'ala ń sọ fún àwọn kẹfìrí pé wọn ò lè wọ aljanna láìláì wa nasalu Allah subhanahu wa ta'ala an yaghfira lana dhunubana jami'a diqqahu wa jillahu awwala wa akhira sirra wa alaniya وهو الغفور الرحيم وهو التواب الرحيم والسلام عليكم ورحمة